أم الكتاب والأرض متشابهات فأما الذين في قلوبهم زيغ فيتبعون ما تشابه منه ابتغاء الفتنة فيتبعون ما تشابه منه ابتغاء الفتنة وابتغاء تحويله وما يعلم تحويله إلا الله والراسخون في العلم يقولون آمنا به من عند وما يتذكر إلا أولي ألباب ربنا لا تزغ قلوبنا بعد إذ وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا إنك جامع الناس يوم لا ريب إن الله لا يخلق الميعاد إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له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 àfi ọpẹ́ fún Ọlọ́run ọba ọba tó fún wa ní àǹfààní láti lè tún padà kójọ nínú mọ́sálásí aláfọlẹ́ láti tẹ̀síwájú nínú tafsiri wa sáǹtì nínú sọ́rọ́tì Al Imran. adó lórí àyà keje nítorí ọba ti sọ pé wọ́n lẹ́ni anzala àríkà kìtàbà nínú àyà tún mọ́sàmá tún hùnà umul kìtàb wà alladhina fi qulubihim zayghun في قلوبهم زيغ فيتبعون ما تشابه منه ابتغاء الفتنة وابتغاء تأويله ولبني dájúdájú òun ọlọ́run ba tọ́jẹ́ pé ọ̀nà ni alhayul qayyum ọba abẹ ní tí sẹ̀mí láéláé alqayyum ọba tó dá dúró tó sì bùkátà ẹnìkan ọlọ́run ọba ẹni anzala alayka alkitaba ọsọ tíra kalẹ̀ ikú ọ rí anabi sallallahu alayhi wa sallam yẹ alqur'an minhu ayatu muhkamat. aya alukur'ani inú àwọn aya alukur'ani náà aláwọn ètò jẹ pé wọn fojú hàn gédégbé nípa bí a ti tó àwọn ọ̀rọ̀ wọn. àwọn ń dẹ̀kun bòlùkítà àwọn eléyìí ní ìpìlẹ̀ tíra náà àwọn náà ní ìyá tíra tí a padà sọ́dọ̀ rẹ̀ tá a bá ka èyí tí wàá kárò mo tẹ̀sí àbíhàd àwọn míì tí wàá fẹ́jẹ́ pé ọta kókó ní àfọ́jú wẹ́wẹ́ rẹ̀ ọlọ́ba ní fàámàlẹ́dí rẹ̀ fi kúrú bí ǹzẹ́gùn ẹ̀rí àwọn tó jẹ́ pé àánú ìyẹ̀kú lójú ọ̀nà òdodo ń bẹ lọ́kàn wọn ọ̀yẹ̀tẹ̀bí rúnà máa tẹ̀sí àbọ̀ èyí tí ọ̀dà àbí ètò rúdú àbí ètò ọ̀tà kókó ìní àwọn máa tẹ́lẹ̀ ìpìrọ̀ àlùfíìsìnà láti nítorí pé ìdínà làwọn ń lépa wọ́pìrọ̀ àtàwìlì nígbàna àwọn a máa ṣe bẹ́ẹ̀ torí ìgbìyànjú wọn láti lọ ayé ọlọ́run ọba lọ́rùn láti lọ ìtumọ̀ rẹ̀ lọ́rùn ọlọ́run á ní. وما يعلم yà àlẹ́ الله. wílẹ̀ ìlọ́lá a ní ìdílé tí ọ̀tọ̀ọ̀tọ̀ láti lè dúró nínú ááyà tó ń jẹ́ pé ìtumọ̀ rẹ̀ yóò fún wa ní ìtumọ̀ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ àwọn tó lórí pé wọ́n máa yà àlẹ́ mọ̀tà wílẹ̀ ìlọ́lá kò sì ṣe ń sọ́mọ ìtumọ̀ èyí tó kókó yìí àyàfọ́ lọ́wọ́ ọba nìkan tó tó. والراسخون في العلم يقولون آمنا به كل من عند ربنا àwọn ẹni tí wọ́n jẹ́ onímọ̀tìlẹ̀ tí ẹsẹ̀ wọn nílẹ̀ ń nú mọ̀ àwọn tí wọn tí wọ́n bá karu áyà bẹ́ẹ̀ wọ́n á fi máa rẹ̀ sí sọ́dọ̀ ọlọ́run ní àmánà dìbò àwa gbàgbọ́ kọ́dà bó ṣe ẹ̀ pé àkọsí wẹ́wẹ́ ìtọ́ta kókó ń ó kú díẹ̀ káàtó ààlé fọ́ sí wẹ́wẹ́ ṣùgbọ́n àmà nàbí àgbàgbọ́ bẹ́ẹ̀ kúlùmínì ìndìrọ̀ bínà àgbàgbọ́ pé méjèèjì àti ètò fojú hàn gédégbé àti ètò kó ìtumọ̀ tó pọ̀ dání méjèèjì látọ̀dọ̀ ọlọ́run ọba ni tá a bá mú báyìí yọ ọmọ túmọ̀ sí pé àwọn àtúmọ̀ nǹkan ní ìwà nínú alukọ̀ránì tó jẹ́ pé kò sẹ́ńtọ́ máa fọ ọlọ́ọ̀bà nìkan ṣoṣo kò sẹ́ńtọ́ máa fọ́ sí wẹ́rẹ́ wẹ́wẹ́ rẹ̀ afọlọ́ọ̀bà nìkan ṣoṣo ṣùgbọ́n tá a bá dúró lórí ọdún kejì táwọn olùmọ́ni wọ́n máa yà àlẹ́ mọ́tà wílẹ̀hùn ìlàláhùn wọ̀rọ̀ ṣòfò náà fi lè ẹ̀yìn kò sẹ́ńtọ́ máa túmọ̀ rẹ̀ àyàfi ọlọ́run ọba nìkan ṣoṣo àtàwọn ẹni tí wọ́n ti ná núùmà ọlọ́mọ tí wọ́n ti pé èyí tó ta kókó yìí ọlọ́run ọba nìkan àtàwọn ẹni tó wu ọlọ́run ọba nínú àwọn ẹ̀dá rẹ̀ nìkan wọ́n mọ ìtumọ̀ àyà àbúrò àwọn àyà bẹ́ẹ̀. gẹ́bí ìgbà wọn rọ̀ tó alásọ̀tò abdullahi ọmọ abbas àti ìyáńlá wa nana aisha rọ̀jì allahu ta'ala anhuma wọ́n fi wá pé àwọn aya alukur'an àwọn tá a lè pín sí oríṣi mẹ́rin nípa àti lè fa ìtumọ̀ rẹ̀ jáde àkọ́kọ́ ọ̀nà ni èyí pé gbogbo ẹni tó bá ka alukurani ikú máa rẹ̀ ọ́n hàn sí gedegbe ẹlẹ́ẹ̀kejì èyí tó jẹ́ pé ọ́n hàn sí ẹni tó jẹ́ elédè lárúbáwá àbẹ̀ntọ́ gbàgbọ́ ìdè lárúbáwá ẹlẹ́kẹta òun náà ní ẹsẹ̀ jẹ́ pé léèyàn bó tilẹ̀ ò kí ògbó kan nù lárúbáwá tó kò lè yé bí ó pẹ̀lú ìrànlọ́wọ́ àwọn onímọ̀ tí ìmọ̀ wọn tilẹ̀ àwọn tí wọ́n ní máa tẹ̀lé àwọn ọmọ gbọ́rú ayà bẹ́yì ọ̀nà alùpàdà ni ẹlẹ́kẹ̀rin ètò ìjẹ́ kókó sẹ́ńtọ́ máa túmọ̀ rẹ̀ ṣe ń tí àwọn gbólóhùn náà kó jọ àti ọlọ́wọ́ bá nìkan tuntun. tùmọ̀lẹ́ ọ̀rọ̀ àwọn wọ́n ti aláàrin méjèèjì ọ̀fẹ́ súnmọ́ wọn náà ní pé tá a bá mú ìtumọ̀ ta wíìlà àti tí ọ̀pá máa ń lọ àwọn ìtumọ̀ rẹ̀ dájúdájú àwọn ẹni tí ọlọ́run ọba bùn ní ìmọ̀ wọn a máa mọ̀ túmọ̀ nítorí kọ́jú tí ti kọjá pé ọ̀pá máa ti ẹlòmíì wọn máa hàn sáwọn torí pé wọn dìnnà nínú mọ̀ ọlọ́run bá ti tẹ́ wọn nínú wọn ni abdullahi ọmọ abbas wọn tó bá jẹ́ pé ìta àgbàlérò pẹ̀lú tàwílàwú èyí pé ìntí yọ padà jẹ́ ìgbẹ̀yìn ọ̀rọ̀ ìgbẹ̀yìn ìṣẹ̀lẹ̀ kan ìjọ tẹ̀yìn rẹ̀ wá ilé ó ti di ìmọ̀tọ́ farasí nù ìmọ̀tọ́ sì farasí kò fẹ́ tó máa fọlọ́ ọba nìkan ṣoṣo kí ni sọ́jọ́ pé wọ́n máa yá alámúta wíláwù ìlànà tá a bá dúró lórí ilé wíláwù ọmọ túmọ̀ sí pé ìmọ̀tọ́ farapamọ́ kò fẹ́ tó máa fọlọ́ ọba nìkan ṣoṣo torí pé alukóra ni fún wa ní ìrọ̀ nípa àwọn ìṣàkóso pọ́ farasí kò fẹ́ tó máa lápọ̀sí wẹ́wẹ́ afọlọ́ ọba nìkan tuntun àwọn olùmọ̀kẹ́lẹ́ sọ fún ọlọ́run sọ fún wa pé nǹkan báyọ̀ tẹ̀lẹ̀ ṣùgbọ́n àfọ́sí wẹ́wẹ́ rẹ̀ báwo ni ó ti tẹ̀lẹ̀ ní àfọ́sí wẹ́wẹ́ kò sẹ́ńtọ́ máa fọlọ́ ọba nìkan tuntun ṣùgbọ́n tó bá jẹ́ pé àtúmọ̀ rẹ̀ lórí pé kíkà wá fa ìtumọ̀ áyà yọ àwọn tí wọ́n ti ná nù mọ̀ náà ọlọ́ọ̀bá máa kẹ́ wọn pẹ̀lú mímọ̀ bẹ́ẹ̀ ọlọ́ọ̀bá ni wọ́n máa yẹ dakaw ìlà olùhàlbà dájúdájú kò sí àwọn ẹni tí wọ́n máa sẹ́nà bì àyàfi àwọn ẹni tí wọ́n jẹ́ onílàákàyè tí wọ́n kún láàkàyè dájúdájú àwọn máa rántí ọ̀rọ̀ ọlọ́run ọba àwọn sì máa sẹ́rí padà sọ́dọ̀ ọlọ́run ọba níbi gbogbo tó bá rú wọn lójú ní alukur'an ọlọ́ba wọn sọ fún wa tó ná àwọn ẹni ọlọ́yìn àwọn ẹni tí wọ́n ti nánú màyí wọ́n á máa ṣe àdúrà báyìí pé rọ̀bánà láti olùbánà ìrẹ́ ọlọ́run ọba dákun abẹ́ ọ ọ̀sán wa kú báàdé ìfahàdé ìtánà lẹ́yìn ìgbà tó ti fọ̀nà mọ̀ a ti mọ̀nà. ma ìdá ọlọ́run ọba dákun kẹwàá sẹ̀bùn kan fún wa ẹ̀bùn kẹ́kan látọ̀dọ̀ rẹ̀ rẹ̀ ọlọ́run ọba. ìnáka ń tẹ̀lé à ń sọ̀rọ̀ gbogbo ògùn wa ìrì ọlọ́run ọba kì í ṣe pé torí pé ẹ̀tọ́ wa ni à ń bẹ ọlọ́run gbogbo ògùn wa lẹ́kùn ni. ayà yìí sọlọ bá ní rọ̀bánà láti ṣe kolo bánà ọ̀pọ̀ àwọn ẹni tí wọ́n ti mọ nílẹ̀ tí wọ́n jẹ́ onímọ̀-àtìlẹ̀ àwọn ń ṣàdúrà yóò kí ọlọ́run ọba dákun mọ́ yẹ ọkàn wa torí pé ọlọ́run ọba nìkan ni mọ̀kádìrì kolo ọlọ́run ọba ní yẹ ọkàn ọmọ ẹ̀dá ènìyàn òun ní yí ọkàn wa bọ́ bá ti fẹ́ àti sallallahu alayhi wa sallam ó ní ọkàn ọmọ ẹ̀dẹ́ ènìyàn ìbí ẹni àárín ìka méjì àbí ní orí ìka méjì ọlọ́run ọba ni ìka tó tọ́ sọ́lọ́run ọba bó ti tọ́ sí i pé ọlọ́run ọba máa yí bọ́ bá ti fẹ́ ní tó jẹ́ pọ́ wá ní àdúrà kánẹ́bí sallallahu alayhi wa sallam àti pé allahumma yá mọ̀kálí balùkúlù. ثبت قلبي على ديني في رواية ثبت قلبي على طاعتي ìrọ̀lọ́wọ́n ọba ìwọ́lọ́ba tí yí ọkàn ẹ̀já mọ́tẹ́ ọ̀rọ̀ ọlọ́wọ́n ọba fi ọkàn لوري lórí ẹ̀sìn rẹ tàbí fi ọkàn mìírìnlẹ̀ lórí ìtẹ̀lé tiẹ̀ torí pé èèyàn ọgbọ́dọ̀ sára rẹ̀ jẹ́ kó ní ààrẹ ní ti kọjá báwọn ní ti kọjá ẹni tí ó sọnù ábàdàn mélòó mélòó àwọn ẹni tó jẹ́ pọ́ lọ́wọ́ ọba fún ní mà tó ń ti máa wọn wọ́n mọ ọlọ́wọ́ bá ti sọ wọn nù ọlọ́wọ́ bá fún wa ní ìró ẹni tí àwọn olùmọ̀ tí wọ́n máa àwọn àpò onítẹ̀sí wọn pé ní bàtà amadi bàrúwà alámọ̀ ọmọ bàrúwà ọlọ́wọ́ bá ní àtẹnáwó àyàtínà afunima wa ṣùgbọ́n fansálà fàmìlì ha ṣùgbọ́n jáde kó nù mà kó wó kílímà torí pé ibi tó sọnù dé fa àtìbá àwọn ṣèfàn àṣetánì tó tẹ̀lé yìí sọ òní táyà ṣètà nímà tí òní mímọ̀ bá sọnù òkúrú dání gbà torí pé yóò sọnù yóò tún sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn nù àṣetánì tó tẹ̀lé ọlọ́ọ̀bá ní fa àtìbá àwọn ṣèfàn bàkánì mẹ́lọ̀bà wí ọjọ́ nínú àwọn ẹni tó jẹ́ pé wọ́n pàdánù wọ́n ṣòfò ọlọ́ọ̀bá ní wọ́n lọ́ọ́ ko sai ko wa imata fún àbá ti gbé ga ni Allahu akbar àti ìtọ́lọ̀ ọba fún ní ma ọlọ́wọ́ bá tẹ́lẹ̀ jẹ ni o tọ́ba wu ọlọ́wọ́ bá fi ìmọ̀ àtìmọ̀ náà gbé ga wà láti ọba ti wu ọlọ́wọ́ bá ìmọ̀ náà lọ́lọ́wọ́ bó fi sọnù ọlọ́wọ́ sànù wa kí ni máa jẹ́ kí èèyàn ó ní mà kó sì tún sọnù kí ìdẹ́nu bá ti wọ̀ tí èèyàn bá ní ìmọ̀ nípa ọlọ́run fífẹ́ ẹnu bá ti wọ́ dájúdájú rí ẹni tí n tó súnmọ́ jù náà ní pé yọ sọnù ni yọ sọnù kò ní sọnù òun nìkan yóò tún sọ àwọn ẹlòmíì nù yọ bọ́lá ti sọ fún ẹnu alukọ̀ránì ike ẹ̀rẹ́ ni tí ọ̀sọ̀fẹ́ ẹnu rẹ̀ dọ́lọ́run rẹ̀ ọlọ́run ọba ní òun sọnù tonti kó nímọ̀ ọlọ́ọ̀bá ti ní ọ̀sọ́ nù kí ló jẹ́ pé àwọn ẹni tí wọ́n ẹsẹ̀ wọn nílẹ̀ nù mà wọn a máa bẹ́ lọ wọn lọ́ba mọ́ sọ wọn nù sírípà máa ń lọ ọba la gbé lọ báwo la ṣe ní ṣiṣẹ́ jẹ́ gbígbé ogun ẹni tí ń sọ̀rọ̀ fáwọn èèyàn ọlọ́run wọn máa wí báyìí ń sọ ọ́ bọ̀wé ní ipe òun dúró pọ́lọ̀ ní ọlọ́wọ́n bá yọ òun fọwọ́ sí pé bẹ́ẹ̀ náà ni ẹ bá ti máa ná ara wa létí ìlà fáìlì nǹkan yìí fi ṣe síra àwọn tó ṣe pé àkọọ́lẹ̀ rẹ̀ ká máa báyàn lẹ́rù ìlànà ìmọ̀wọ̀kìyìn àrọ́bìlà àlẹ́mì ìsọfáwọn ẹni tí wọ́n ń tọ́ ọ bọ́wé on behalf of ọlọ́ọ̀ ìgbà ń sáìnì fún ọlọ́ọ̀ pé lórí bẹ́ẹ̀ fọ́ ṣùgbọ́n ànàlá ń tọ́lágbá ni àtẹ̀yìn gbọ́dọ̀ mọ bẹ́lọ̀mù ẹ̀wọ̀n táwọn olùmọ̀wé ń bì láti ló kòlù gbàna torí pọ́kàn ní pọ́kàn ní yẹ pọ́kàn bá ti yẹ ọ̀parí mu lànàbí sọ̀rọ̀ láàrin sọ́lá mọ́nà máa fi ṣe ládùúà wípé aláhùnmá yá mú kálí balùkòló láti kálí àlàdé ni ìyọ́ náà bá ti yí ẹ̀ka ẹ̀dá dákun fẹsẹ̀ mẹ́rin lẹ̀ lórí ẹsẹ̀ rẹ̀ ilé fi yẹ wá pé ìyẹn ọgbọ́dọ̀ dé. kí ìmọ̀ òun ìtara òun lórí ẹ̀sùn kọ́tò òun jẹ́ àwọn ti rí kọjá àti kọjá gbogbo àti kọjá ẹni tó lè lò abadan abadan èèyàn gbọ́dọ̀ fọkàn pọ́nlẹ̀ níbi ìmú ọlọ́run kò kọ́lọ̀ wò lè yẹn kọ́lọ̀ wa wọ́n á máa bẹ́lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ náà láti dúkọ́ lóbánà bá ìrẹ́ ọlọ́run ọba fún wa lẹ́bùn kan mí lẹ́dùn karahma àìmìn ìndí karahma ìpín kan látọ̀dọ̀ rẹ̀ tí ọmọ sàmànà wa tí ó nìdí àtọ̀nù ìnáka àǹtẹ̀lẹ̀ wàhálà ìpè dájúdájú ìrẹ́ ọlọ́run ọba ìwọ lọ́ba tí gun ẹrú rẹ̀ lẹ́bùn ìwọ lọ́wọ́ bá ti jẹ́ ẹrú rẹ̀ pẹ̀lú ẹ̀bùn ẹ̀bùn wa ní ìkẹ́kan látọ̀dọ̀ rẹ̀ tí ọmọ sàmànà wa bákan náà wọn tún sọ báyìí pé rọ́tánà ìrẹ́ ọlọ́wọ́ bá wà o ìnàkàjá mi ò ná sí ibi ẹ̀ omi lára ìbàdí yìí. dájúdájú ìwọ ọlọ́run ọba ìwọ ni ẹni tí ó kọ́ ọ̀nà ẹ̀dẹ́ ènìyàn jọ nídọ́ka jẹ́ pé kò sí iye méjì pé dọ́nà ọ̀fẹ́lẹ̀ náà nídọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmà tọ́lọ́run ọba yẹ́tùmáwò lọ́wọ́ àwọ̀lẹ́ àwọn àfẹ́rẹ́ yìí ọlọ́wọ́ bọ́ pọ̀ ẹni àkọ́kọ́ àtẹni ìkànnì gbogbo wọn pátá ọlọ́wọ́ bó ní gbogbo wọn dún wájú o nínú bí jẹ́ pé ntí ọlágbánu ọ̀rọ̀ àwọn olùmọ̀ wọ́n ní pé gbogbo àwọn ẹni tó ti kú látàrí ànábì àádàm èyí tí wọ́n sin àti èyí tí wọ́n fi ẹ̀rọ kù yẹ kò sí nìkan tọ́lọ́wọ́n bá ti dìde ẹ̀ẹ̀kan náà ni gbogbo wọn ó ti dìde torí pọ́lọ́ ọba ní ìnàmáhíyá zajaratun wahida fayidahun bisahira ẹ̀ẹ̀kan náà níbi omi ẹ̀ẹ̀kan náà láàfàtẹ̀rẹ̀ ẹ̀ẹ̀kan yìí gbogbo wọn pátá atẹni àkókò atẹni ìkan yìí gbogbo wọn pátá ẹ̀ẹ̀kan náà wọn ò dìde ọlọ́ọ̀bá nìkan lọ́la pé lè ọlọ́ọ̀bá ni wọn a máa bẹ́ lọ pé ìlú ọlọ́ọ̀bá ìnáka jámíù ìnáka ìlú omi lárọ̀ ìbẹ̀ tí dájúdájú ìwọ ló tó bẹ̀rẹ̀ ọlọ́run ọba láti pa gbogbo ẹ̀dá pọ̀ ní ìjọ tí kò sí iyèméjì ń bẹ̀. kí ló fà tí wọ́n fi ń pelé fún àdúrà àwọn tí wọ́n ń ṣe torí pé ìwọ tó sọ̀rọ̀ ọlọ́run tó fi fẹ́ ẹnu bọ̀ àtẹ̀ńtọ́ sọ̀rọ̀ ọlọ́run tí ò fi ẹnu bọ̀ ẹ padà pàdé wájú ọlọ́run ni o àtẹ̀ńtọ́ mú wọn máa bẹ̀rù ó ń bẹ̀rù pé ìjọ táwọn pàdé ọdún ni làwọn ń wò kìí ṣe ń dí àwọn ẹni táwọn wà wájú wọn tó ń tá pàdé wájú ọlọ ọlọ́ba ní iná láhàláyò àwọn àmọ́ sọ pé iná láhàláyò kò tún ní ààbò nígbà dájúdájú ọlọ́run ọba kìí yẹ àdéhùn ọlọ́run ọba sọ pé kìí àmọ́ òde kò sí kò lè yẹ láéláé àdéhùn ọlọ́run ọba ni ọlọ́ba ti sàdé pé yọ wà tí ọ̀pẹ ni àkọ́kọ́ àtẹ̀mí nǹkan ìtọ́lọ̀ ọ̀bọ pa àwọn pọ̀ dùdú kan náà ẹni tọ́ba ṣètò ọlọ́run dájúdájú rẹ ẹni bẹ́ẹ̀ lọ́bọ́ ẹni tọ́ba kọ̀ tí kò ṣètò ọlọ́run dájúdájú rẹ ẹni bẹ́ẹ̀ ló ti kí ni o òun lọ́pàá dànù kọ́lọ̀ bọ́ sànù wa ọlọ́ọ̀ba ni. الذين كفروا لن تغني عنهم أموالهم الملائكة وكتبهم النار كدأب آل فرعون والذين من قبلهم كذبوا بآياتنا فأخذهم الله بذنوبهم والله شديد العقاب الله بابا عليك إن الذين كفروا لن تغني عنهم أموالهم ولا أولادهم من الله شيئا وأولئك هم وقود النار dájúdájú àwọn ẹni tí wọ́n ti kèsè bí tọ́lọ̀ àwọn ẹni tí wọ́n kọ̀ láti ṣe tọ́lọ̀ wọn bá ní ṣe nínú gbàgbọ́ tí wọ́n láwọn ọ̀gbà ọlọ́run ọba gbọ́ ọlọ́ọ̀bá ní lan tó kò ní àánú àmúhàlóhùn dúkìá wọn tí wọn ń fààyè ilẹ̀ dúkìá wọn kò lè tẹ wọn láǹfààní wàlá àwòládùn àbáwọn ọmọ tí wọn bí ní aláàbí ṣe à kò lè kọ dínà wọn níbi ìyá ọlọ́run kò sí nǹkan kan tọ́lọ́run fẹ́ ṣe tọ́jẹ́ pé torí dúkìá wọn àbí torí àwọn ọmọ wọn yọ kọ dínà ọlọ́run ọba láti fi wọ́n dá ara tó bá fẹ́ fi wọ́n kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ ọlọ́run ọba àlejò ọlá ọ̀pẹ̀lẹ̀ láti pàkíyèsí àwọn ṣèbèrè àti gbogbo ẹni tí ń sáyà gbogbo nàìjíríà sọ̀rọ̀ ọlọ́run ọba torí pé inú jíjẹ́tì sọmọ ẹ̀dẹ́ nìyẹn nù ọ̀nà ni pé tọ́ba dé kóhùn dojú kíá tọ́ba dé kóhùn tó bímọ tọ́pọ̀ inú ọmọ mi alẹ́ tó ti di general sọ́jà inú ọmọ mi alẹ́ tó ti di consultant iná ẹ ọmọ mi alẹ́ tó ti di n'inu nínú lọ́ọ̀yà nínú ọmọ ẹ̀gbọ́n ọmọ ẹ̀dẹ́ nìyẹn pé kí mo ṣe gan kí n àti dúkìá tó ní inú pé inú àwọn ìtọ́lọ̀ ọba ròyìn wọn fún wa ní alukóraní tí wọ́n sọnù inú wọn á nàdà má wọ́n òun ti já àwọn ọmọ tó jẹ́ pé òun bímọ tó pé ti dépò wọ́n dé rí wọ́n tó dáàbò bò ó eléwà tó túmọ̀ sọmọ èdè nìyẹn bí ìtọ́wọ́ bá ti sọ bá lùkọ̀ọ́ láti pé nínú ìsánà làyà tó wà hàrọ̀ ààbò sábẹ̀nà ọmọ èdè nìyẹn a kọjá ẹnu àlà a sáré kọjá ẹsẹ̀ rẹ̀ tọ́ba kó ń lówó lọ́wọ́ àtẹ̀sọ́lọ̀ ọba bá fẹ́ ìnìmọ̀ ní dúkìá tí ó ka ẹ̀dọ̀ tí ó ti bọ̀ tí ò ní dábàá sófin ọlọ́run ọba ọlọ́run ọba ni ọlọ́run ní ìmọ̀lúwà máa ní kọ́lá kú wa dídá wájà alùpùlọ̀hù máàlá mọ̀mùdúdá wábà ní ìnà sùhúùyà wọ́n máa hàtìlọ́hù sàmìdá tó máa yẹ fún hàn aziz kàlá ìnáwó kánà ní áyá tìǹà ànídà ó ní dé nìyẹn. sábà ní fìmí lẹ̀ pẹ̀lẹ́ tó jẹ́ pé mi mọ̀ dáadáa èmi nìkan mọ́ dá o ìwá ìrànlọ́wọ́ ẹ̀ nìkan kan tí mo fi dá ó sá àtúlọ̀ wò máa lẹ̀ mọ̀ mú dá mo fún dúkìá tó pọ̀ ẹ̀rí nǹkan kí lọ ẹ̀kọ́ rà kí ò sí kí lọ fẹ́ rà nìkan lórílẹ̀‐èdè wa yìí ó lówó ti kú kọ́ lọ fọ̀rùn kẹ́ẹ̀ wọ́n náà sọ pé ọlọ ẹnìkan gbàdúrà pé ọlọ́ọ̀ ní dágbàna owó rẹ̀ oníbàgbàna bá wọ̀ ọ̀nà owó ni àwa ti kọjá kágbàna owó tiwa tágbàna bá wọ̀ ọ̀nà owó wọn àgbàna tó fún owó mi ọmọ ẹ̀dẹ́ ènìyàn lọ rahmanulahu ta'ala ìdí ni pé ẹyin tí wọ́n ti pé téèyàn bá ní dúkìá tí wọ́n kú kò sí tóun ò lè dánwò kò sára tóun ò lè dá ọ̀kan náà àwọn olówó wọ́n bí léèrè wọn ìtàrí rẹ̀ pé ìwọ ọlẹ́gbẹ́ kókó síbi tó dìde lórí ilé ìyá yìí France, wọ ni ibi tó wọ ni bíbà o sì gọ́jú èdè kan náà tí a rẹ̀ bí ọdún wọn ti kọ́ ọ kò dé ògbọ́ kankan wọ́n sì gbọ́ pé oní kọ́mpìlì báyìí oníbi báyìí bóòlù ti communicate àtẹ̀yìn wa lè ní sọ́jọ́ra tó bá pọ̀ bá kó jáde oníṣòro lè kò sí èdè ègbọ́n fẹ́ẹ́ dé ègbọ́n ẹjọ́ á ní ẹ̀rẹ́ onílẹ̀ kò mo ní ìbọn mọ́ ọmọ communication eléyìí kéde tí ìbọn kò síbi tí mo wọ̀ tí ó ní sọ̀rọ̀ malam mamduda alábàáni wọ́n bá ní iná ṣùhúdà a tún tẹ pẹ̀lú àwọn ọmọ Shuhuda ó lè túmọ̀ sí pé àwọn ọmọ tó ṣe rí tó ṣe gbé hàn ẹlòmíì ò lọ́mọ yọ̀ọ̀mọ̀ tó fa mọ́ ni kò sẹ́yìn ní fẹ́ tí wọ́n rí yorùbá wọn ní sọ pé tí wọn dẹrú ẹ lóku ọlọmọkùn wa lọmọ o ọmọ àgbẹ̀ fa mọtàlejò máa ń bọ ìtàkùn ẹ mọjọ jáde ẹlòmíì ò lọmọ ọmọ àlùfáàrì ó ní náà ṣòfò dá ọmọ mi ti di báyìí mo lọmọ ń bi báyìí mo lọmọ ń bi báyìí tí mo ṣe ti ń ṣàṣegbé ọlọ́ọ̀bọ ọba ní kíọ́lá ibi yẹn wá pé gbogbo ááyà ọwọ́ àná òbí jẹjẹrẹ ọ̀sẹ̀ lọ́hùn tọ́ba kówó jọ tó bímọ yọmọ rẹ kókò sí tóun ò lè dánwò ọlọ́ba ń sọ fún wa nù áyà ṣe áhà ẹ̀yin kèfèrí ẹ̀ màmá dájú o títí láéláé dúkìá tẹ̀ kó jọ àwọn ọmọ tẹ́ ẹ bí bó tilẹ̀ wù kí wọ́n pọ̀ bó tilẹ̀ wù kí wọ́n ní pọ̀ wàláyé kò sí nǹkan kan tí wọ́n kọ́ dínà yín bí ìyá ọlọ́run ọba ọlọ́ọ̀bá ní wọ́n wù láìka hóòmù wàkúùdù náà dájúdájú àwọn eléyìí àwọn náà wọ́n jẹ́ ẹni tá a ti ṣe kí ni o tá a ti kó náà jọ gbẹ̀jà kìyàmà ti kó náà jọ gbẹ̀jà kìyàmà ìṣá àwọn adékò báyìí ó ní dúkìá adé báyìí wàláì kò lè dínà rẹ̀ nù náà o ọlọ́ọ̀bá nírú àwọn ẹni bẹ́ẹ̀ láti kó náà jọ gbẹ̀dà ìyáàmà bí n tó jẹ́ pé lọ́pọ̀ ọgbà nínú alukur'an ọlọ́ọ̀bá ọba àlejò ọlá a máa pe anabi sallallahu alayhi wa sallam a máa pàṣẹ èdè rẹ̀ sí pé àwọn ẹni tí wọ́n ti kẹfẹ́ rí sọ́lọ̀ falatu ọ̀dìbùkà àmúhàlùhùn wọ́là àwòlàdùhùn ẹ̀ dúkìá wọn tí wọ́n kó jọ àwọn ọmọ tí wọ́n kó jọ mọ́tẹ̀ kọ́tà ọ̀tẹ̀ mọ́tẹ̀ kẹ́lẹ́ yìí ọ̀tẹ̀ kí ni ò kọjá tó tóbi láyà rẹ̀ mọ́tẹ̀ ọjọ́ lójú torí pé ìpanu ní ọ̀padà bá ọlọ́wọ́ bá ṣe lè torí pé àbúláhà nínú tí fi ń bọ́ ànàbí sọ̀lọ́láhà àrẹ wẹ̀ sálámà wípé tẹ́lẹ̀ tọ́jú ẹ pé kò dé ẹ̀ lẹ́yìn gbogbo ọmọ tí ń bí náà nìyí ẹ̀fọ́ ìwọ náà wà lánàbí ìwọ tó sẹ̀lẹ̀ tí ó dogun rẹ̀ tó lọ akin tó lọ́pìn àwa tá a bí mo rí sọ́mọ mi ti dání. ọlọ́ọ̀ba ọba àdìsọ́ ọlá ìlànà rẹ̀. ìṣíni tọ́lọ̀ sọ pé ìdájá ni a ká wúwàl àbùtà. tó rẹ̀ ti ń kọ́ tiẹ̀ o ẹni tí ń gbógun tí ọ̀hún ni ò lẹ́yìn bó o bímọ kọ́kọ́ lórí iyẹ̀pẹ̀ tí wọ́n kú lù tó o fi wọ́n sáyé lọ tó o lẹ́yìn tó jẹ́ pé lẹ́yìn ìgbà bímọ pẹrẹpẹtẹ bẹ́ẹ̀ nínú nánà lọ padà jáde ọmọ tó o bí tí o lè kọ́ dínà rẹ̀ dínà o lẹ́yìn ó lẹ́yìn nígbà bá tó ń bàtà ni a wúwọ́n àbùkàrà. ọlọ́ọ̀bọ̀ bá lè jọlá ó ní lẹ́ntùkú ní àrùn àmọ́ alóhùn wọlá ọ̀làdún ní ọ̀la ìṣe ìhà ọlọ́ba ní wọ́n wò láìsàn ó mú ọkọ̀ òdùn náà dájúdájú irú àwọn ẹni díẹ̀ irú wọn láti ṣe kí ni o láti kó náńjọ́ ọ̀gbẹ́dẹ àlùkìyàmà ọlọ́ba wa ní àpèjúwe wọn ọ̀yájú ọ̀yájú fẹ̀rẹ̀ àwọn wọ́n dàbí iṣẹ́ àwọn ọmọ lẹ́yìn fìràwọn náà wọ́n lè fìràwọn nǹkan súnmọ́ sí náà nípa àmì sọ pé ara lè fìràwọn àwọn ọmọ lẹ́yìn rẹ̀ onígbà bá ní ara lé rẹ̀ ìyàwó rẹ̀ ti wọ́n nù wàlálù tí máa túmọ̀ sí gbà mí pé àtibá àwọn ọmọ lẹ́yìn rẹ̀ ní sọlá bá ti sọ pé wọ́n yọ آل فرعون أشد العذاب آل فرعون أشد العذاب يعني في أوملين فرعون أوملين فرعون wọ́n lọ́ba ni ọ́dà bí ìtọ̀nà wọn ni bí iṣẹ́ wọn tí wọ́n ń ṣe báwọn náà ti ṣe nu lórí ìyèpẹ̀ wọ́n lẹ́ẹ̀dí nà ní nkọ̀bí ni ọ̀làwọn tí wọ́n síwájú wọn báwọn náà ti tẹ ìyẹ̀pẹ̀ ní garagara nu wọ́n rò pé ìdáwọn kójọ ọlá táwọn ní ọmọ táwọn kójọ ó ti tó fáwọn kò sí táwọn fẹ́ ti táwọn ọ̀sà ti gbé ọlọ́ba fi yàn wọ́n pé eyín gánlé ayé ń bí wọn ò tó dáàbò bò yín o kátó wá sọjọ́ tọ́lọ́ ọba ní yẹ́wò màláyà ń fa òmáàlú wàlà àbàlù ìlànà àtàlọ́ àbí kálí ìsàlẹ̀ yìí. ilé ayé gan wọn ò lè dáàbò bò yín àti ti tọ́lọ̀bọ̀ bá ti tẹ̀sí tí ò yín kátó wá ní dọ́gbọ̀n jà lùfẹ̀yàmà tọ́lọ̀bọ̀ bá àlejò ọlábí yẹ wá pé ọjọ́ kan ní tọ́jẹ́ pé wà dúkìá kan àwọn ọmọ kan wọn ní sẹni láǹfààní o ní dọ́gbọ̀n jà lùfẹ̀yàmà àwọn dúkìá rẹ̀ àbọ́mọ rẹ̀ ìdí ìgaragara ìdí ìgún ti di sẹ́lọ̀ kọ́hún kó wọn láǹfààní tí wọ́n ti òun nílé ayé ń bì kátó wá níbi ọ̀gbìnjà ìyáàmà ọlọ́ba ní ẹ̀rí àwọn ọmọlẹ́yìn fìràwùnà àti àwọn ẹni tí wọ́n síwájú wọn yìí kádàbù di ayé àtìná báwọn náà ti pọ̀ ọ̀rọ̀ ọlọ́run ní rọ́nù àfọdà wọn lọ òbí lòlò bí yìí ọlọ́run ọba sì ti torí ilé ẹ̀fá òṣìṣàbàbíyà torí bí wọ́n ti pè ọ̀rọ̀ ọlọ́run ọba lérọ́ nítorí ilé ẹ̀ lọ́lọ́run ọba ti mú wọn pẹ̀lú ẹ̀sẹ̀ wọn tí wọ́n dá wọ́n á bọ̀ ṣàbòsí fún wọn o ẹ̀sẹ̀ wọn tí wọ́n dá lọ́lọ́run ọba ti torí rẹ̀ mú wọn ọlọ́ba ní wọ́lọ́ọ̀bù sí ìrẹ̀ ẹ̀kọ́ níbi ìfìyàjẹ ẹrú rẹ̀ tó bá tẹ lọ ọlọ́run ọba tí ọba mú ẹrú rẹ̀ tó fi tó yẹ ẹrú rẹ̀ tó kọtọ lọ tọ́lọ̀ bàbá fẹ́ bí àjẹ́ ìyá ọlọ́run ọba lè koko ilé ń jẹ́ ìsítí fún gbogbo ẹni tí ó kọ́ ayé jọ torí ayé tó kó jọ lóde jégo rí ó lé láti tẹ́ lọ́wọ́n ọba tọ́mọ fún gbogbo tóun kó jọ kò lè jẹ́ kó wọ́n bọ́ níbi ìyá ọlọ́run ọba o. bákan náà ó ṣe lábẹ́ ilé yóò máa yé wa wípé kọ́dà kéèyàn máa jẹ́ mùsùlùmí ṣùgbọ́n yóò máa sẹ́lọ̀ àṣetáàmì ọ̀wọ́ a máa fi yé pé máa náwó rẹ sójú ọ̀nà àtọ́lọ̀ èyí tó a bá ti ṣe nísẹ̀lọ̀ òun tàṣegbé eléyìí ọmọ pélé rẹ̀ àbó onítẹ̀lifíṣù iblis ibn al-jawzi àbá máa sábà àbá sọ láyè kan náà àwọn inú tí máa fi sọ̀yàn kámọ̀rọ̀ pé kò sí nǹkan kan tẹ́ ọ̀wọ̀ sí bọ́ nǹkan mú tí o ti sákọ̀ mọ́ síláàsì kan láyìn rìn èèyàn mẹ́fà lọ ájì wọ́n ti pàṣẹ rẹ̀ rẹ̀ gbogbo yòókù tó bá ti àtẹgbé kálà tó mọ̀ kálà wàlá kò ní jẹ́ ọgbọ́n wájú ọlọ́run ọdún ọba tí wọ́n tọ́jú ọlọ́run ọba kọ́lọ̀ bọ́ sí àmàlà gbogbo wa náà. قل كان لكم آية في فئتين التقتا نعم. فئة تقاتل في سبيل الله وأخرى كافرة يرونهم من رأي العين والله يؤيد بنصره من يشاء إن لذلك لعبرة ọlọ́mọ bá lè sọ láyé kó lílẹ̀ dínà káfọ̀rù ilé òṣìṣẹ́ ńlá sọlọ́láhu aleyhi wa sálà sọ fún àwọn ẹni tí wọ́n ti tètè rí sọ́lọ̀ gbàtóhùn làbúna ilé ayé bí mùsùlùmí ọ̀sẹ̀ wo lórí yìí o àwọn mùsùlùmí wọ́n ọ̀sẹ̀ wo lórí yìí wọ́n tó ṣàrú na bákan náà lẹ́yìn ìgbà wọn bá ṣẹ́gun lórí ilé ayé bíi. láàfin ẹ àgbè yín dìde o ìyá jahannama àgbè yín dìde fẹ́tọ̀ bọ́ sínú náà jahannama wọ́n bí sàlẹ̀ hàn ìbùpadà sí yín jẹ́bi tó nílé ayé ń bì ìyá jẹ́ yín ẹtú padà sínú náà jahannama àwọn tí wọ́n rò pé àwọn kọjá ẹni tí mùsùlùmí lè sẹ̀gùn lórí wọn ìpínlẹ̀ ayé bíi àwa ti kọjá bẹ́ẹ̀. níbi pé wọ́n mọ̀ sọ fún anabi sọlọ́lá àlẹ́ òṣèlú rẹ̀ pé ẹ̀ nítorí yìí pé ẹ wá jẹ́ pẹ̀lú àwọn lárúbáwá àwọn lárúbáwá ẹgbẹ́ ẹ̀dọ́ sẹ́gun lórí wọn ọ̀ mọ̀ dáwà o àwọn ẹ̀ máa ṣe bí àwọn lárúbáwá ẹgbẹ́ rẹ̀ wọn àmọ́ eyín àmọ́ ògùn wọn nílọba ni ìrírí anẹsọlá àìsọlọmọ sọ fún wọn bẹ́ẹ̀ kàtúkọlà gbúdà dájúdájú àdéhùn Ọlọ́run ọba ni ìsìlámù padà tẹpá lórí yìí tẹ eléyìí wọn wà ní ọlọpọ ọjọ́ kan ààyà sọyẹ kọjá pé inú àsìkò tá a wà yìí kí àwọn olùbọ́ máa ká fáwọn èèyàn létí wípé ìsìlámù ọ̀sẹ̀ bọ̀ torí pé ọ̀pọ̀ èèyàn ní ìsìn ó ti ṣe kí ni o ó ti rora rẹ̀ pin ó ti ro ìsìláàmù pin ó ti ro mùsùlùmí pé kò sí kò sí dáàlì ṣe mọ́ ọ̀pọ̀ mùsùlùmí ti sọ̀rọ̀ ìdínú là àgbọ̀rọ̀ sọ̀rọ̀ ìdínú kálà ṣùgbọ́n kálà nítorí jẹ́ pé kọ́lọ̀ ọba kó fún sheikh al-Qaradawi sheikh Yusuf al-Qaradawi kọ́lọ̀ ti àlékún àlàáfíà fún làbá àtẹ̀tẹ̀ tẹ́lá kàtọ́ àgbà tọ́pọ̀ àtàkì gidi gan kéèyàn ọkà al-mubashirat àti sùfàrì islam àwọn ọ̀rọ̀ òdùnnú tọ́wọ́ nù al-Qur'ani àti sunna nabi sallallahu alayhi wa sallam ife islam ọ̀sẹ̀ gùn tẹ̀ ife islam ọ̀sẹ̀ gùn bó tilẹ̀ wù kó burú tó bó tilẹ̀ wù kọ́ta islam ọ̀lágbá tó islam bọ̀ àtẹ̀gùn tẹ̀ máa gbọ́dọ̀ tẹ̀lé kínú tó àdéhùn ọlọ́run ọba ni àdéhùn ọlọ́run ọba ni yíyé sọ̀pọ̀ anabi sallallahu alayhi wa sallam ti ti sẹ fún wa nínú àwọn àdìsí rẹ sọpọ kò síbi tí ń bẹ lórí iye ẹpẹ àyà àtikọ́jẹ́ pé ìsìlámù ó débẹ̀ inú tíra àfa àkàbáwé inú tíra àwọn ọ̀sán tó tí wọ́n ti nípa tètè wọ́n lé lè tó kọjá ìró dùnú fún wa inú torí pa nàbí sọlá àti náà fi àkókò síbi tọ́jẹ́ pé ọmọ ẹ̀gẹ́ ènìyàn bẹ́ẹ̀ àyẹ̀tí tọ́jẹ́ pé ìsìláàmù ó débẹ̀ ibo bí wàá di ìsìláàmù èjì dé dìtì ibo bí wàá di ìsìláàmù èjì dé àti náà gbọ́dọ̀ sọ̀rọ̀ ìdínú á padà sẹ́gun ṣùgbọ́n ìta àti náà ìnáà ló ká máa ti kí ó ká máa ṣe níṣẹ́ ìpàdé wọn lọ́wọ́ bá ní wàhádà máhùn lẹ́dí náà hàmà ní wàhánù sọ́ọ̀lì hàn lẹ́yẹ sákìlìfà náà fi àrùn kama sákìlìfà lẹ́dí náà mi kọ́bìlì mi. ọlọ́wọ́ bá ní òun sàdéhùn fún àwọn ẹ̀ tó jẹ́ pé nǹkan méjì wọ́n ní ìgbàgbọ́ òdodo wọ́n sì ṣe kí ìlú wọ́n sì ti tẹ̀rí ọlọ́ọ̀bá ní sáàbì wọ́n sáró nílẹ̀ lórí ìyẹ̀fẹ́ àwọn ọjà lónìí lórí iye pẹ̀ àwọn ọjà síwájú lórí iye pẹ̀ ọlọ́wọ́ bá lè sọ́lá ní. gẹ́gẹ́ bó ṣe jẹ́ káwọn tí wọ́n síwájú wọn wọ́n jẹ́ fáwọn wọn lórí iye pẹ̀sẹ̀ ọlọ́wọ́ bá ní. àdéhùn ni pé inú ìfòyà tẹ wáyé ìbẹ̀rù pé mùsùlùmí ò tẹ̀ fẹ́ tira rẹ̀ hàn mọ́ kódà ó kọ mùsùlùmí ọjọ́ ó kọ sọ́jọ́ pé kí ni o ìmọ̀ ajá kẹfẹ́rí láyà wọ́n bá ti kọ́kọ́ mùsùlùmí lágbádá pé à ní fàyà balẹ̀ o à ní fọkàn balẹ̀ wọ́n ti bá a débẹ̀ lónìí. alábàá ni wọ́n lè bá jìnnà ẹ̀ lọ́wọ́ nípa ẹ̀kọ́ ìfihìn àmì dájú àdéhùn ọlọ́run ọba tẹ inú fòyà tẹ ẹ wà ìfọkànbalẹ̀ ọ̀padà gbẹ̀yìn rẹ̀ wá ṣùgbọ́n kí ni tẹ́ ẹ wọ́n o ya'budunani la yushrikuna bi shay'a wọ́n gbọ́dọ̀ jẹ́ pé ẹni tẹ̀wé ìdí wọn ti náà ọlọ́run ọba nìkan wọ́n mọ ẹjọ́ sìnkù wọn ò ní pa nǹkan ní ìpapọ̀ mọ́ lọ. ọba mi tí wọ́n bá ṣe báyìí wọ́n ti dájú àdéhùn ọlọ́run ọba ń bẹ lórí pé wọ́n sìn. irú rẹ̀ pọ̀ ní alukur'an tọ́lọ́run ọba fún wa ní ìròkú ìsìláàmù ọ̀sẹ̀gùn sẹ̀ mùsùlùmí ó sì sẹ̀gùn sí bọ́pẹ́ bọ́yá islam ọ̀sẹ̀ tó ọlọ́ọ̀bá ni kólé lẹ́dínà káfàrú sàtógọ́lágún náà wà tó ṣẹ̀rú náà ilá jahannam wọ́n bí sàmì hàb ọlọ́ọ̀bá ni kọ̀ríkánà lákùn ayàtì àpèjúwe ti bẹ̀ fún yín àmì ọlọ́ọ̀n bẹ̀ fún yín nínú tó ti tẹ̀lẹ̀ ẹ̀rí tó tẹ̀lẹ̀ ní gbogbo bọ́dọ̀ kì àtẹ̀yìn ìkápátá ibi tí ọmọ ogun yìí ti pàdé tí wọ́n ti jagun apá kan tí a tuntun kọ́ sílò fi tẹ̀lé nílá apá kan ń jagun sójú ọ̀nà sọlọ̀ ní àwọn mùsùlùmí wọ́n ń kọ́ káàpìrà àwọn àkejì wọ́n tún apá kejì jẹ́ àwọn kèfèrí yàráwùnàhùn mìtìlẹ́yìn ra'yal ayn ọlọ́wọ́ bá ní wọ́n ń wò wọ́n ìtumọ̀ méjì làwọn olùmọ̀ fún yàráwùnàhùn mìtìlẹ́yìn ra'yal ayn àwọn kèfèrí wọ́n ń rò pé bákan náà làwọn jẹ́ pẹ̀lú àwọn mùsùlùmí àti yàráwùnàhùn mìtìlẹ́yìn torí pé ra'yal ayn àwọn jẹ̀bẹ̀rí rò pé àwa lọ́kọ̀ àwọn mùsùlùmí nílọ́kọ̀ méjì kọ́dà jù bẹ́ẹ̀ lọ torí pé àwọn àbóni síra wọ́n fi yẹ wá pé àwọn jẹ̀bẹ̀rí àwọn ọmọ ogun jẹ̀bẹ̀rí lóògùn bàdẹ̀ wọ́n fẹ́ẹ́ tó ẹgbẹ̀rún kan èyí tó ti jẹ́ pé àwọn mùsùlùmí díẹ̀ wọn ti kọjá ọgọ́rùn-ún mẹ́ta àti pé ìlọ́kùnlọ́kùn ni alábàání ọ́fẹ́ rí bẹ́ẹ̀ lójú wọn ni. oju wọn làwọn tí wọn gba agbára àwọn ilé lọ iye wa ni wọn ti gbàgbé pé ọba ṣe kí o àbí wọn ọba sọ àwọn màláìkà kalẹ̀ ní ogun budget ogun tó pé àmì lọ́lọ́run ọba ti ṣe àwọn ogun lọ wọ́n sì pọ̀ ló ń kà àwọn àgbọn òmúrò ogun sì kéré ló ń kà. torí pé gẹ́gẹ́ ṣe máa tẹ́tẹ̀rẹ̀ lógún báyìí wípé anabi sallallahu pẹ̀lú àwọn sàhábà wọ́n jáde láti lọ mú àbí láti lọ gba ohun nǹkan ọjà àwọn kèfèrí mọ́kà wípé wọ́n ti àwọn mùsùlùmí náà táwọn náà gba nù tiwọn kí wọ́n rí bí déèrè lẹ́gbẹ̀ẹ́ jẹ́ pé gbogbo sí àwọn kèfèrí mọ́ta kó lọ bí mùsùlùmí bá gbàǹgbà náà lọ kò tí ì tó ìdajì tí wọ́n gbà lọ́wọ́ wọn mọ́ta wọ́n jáde kò sí àmì kò sí àpẹẹrẹ bá fẹ́ lọ jagun ṣùgbọ́n kí wọ́n tó lóbi sí nǹkan ọjà yìí wà èrò ti kàn àwọn ará mọ́tàlá nítọ̀ ìdí anabi sallallahu alayhi wa sallam àtàwọn mùsùlùmí fẹ́ wá ṣe ni o nítorí dé yìí ẹ wá dáàbò bo dúkìá yìí bí wọ́n ti tiraka wá tí wọ́n wá sí àbí ayé bíi madina nù ní ayé bíi sẹ́tù padà pàdé ní budget wọ́n náà bá ròyìn fún wa ìpè bá tọ̀ sẹ́lẹ̀ anabi sallallahu alayhi wa sallam lọ́sọ̀tọ̀ ìta la fẹ́ ní ìsìnkú ti tà ní ilé dògbò. àwọn ará amẹ́ka ẹ̀rọ ti kàn wọ́n wọ́n ti ti múra ogun lọ ọlọ́ba sọ fún alùpùpù wọn tó là ń fà lù wọ́n yẹ kí fún ọlọ́wọ́ ìdàpọ̀ ìfẹ́tẹ́ ní anáhà lọ́kùn ẹ àrántí ìgbà tó lọ́wọ́ bá ṣe àdéhùn fún yín ìkan nínú méjèèjì èyí tí a bá ń fẹ́ náà ní ọ̀jẹ̀ sí inú tí ẹ ráǹfààní àti gbadúkìá aláàbá ma ọmọ wa ọmọ wa o sì bọ̀ wá tá a lò aláàbá ni wàtàwàdúnà ànàgá ìlànà ti sẹ́wọ̀kẹ́ ti sàkóró náà wọ́n ti ń wúyè lọ́fẹ̀ yìí ni pé èyí tí ò lẹ́gùn ilẹ̀ ń fẹ́ ìyẹn ni pé kí iṣẹ́ ẹgbẹ́ ni pé kọ́mọ̀ sògùn kọ́mọ̀ sògùn kí ẹgbàntẹ́ gbàjẹ́ ìtumọ̀ bọ̀ kí wọ́n tó dé kí ẹ ti gbà ọlọ́ọ̀bá ni ọ̀hún mọ̀ pé kí ń wúyè lọ́kàn yìí ṣùgbọ́n ọlọ́ọ̀bá ní kí etí bẹ́ẹ̀ lòún fẹ́ kí etí bẹ́ẹ̀ lòún fẹ́ torí pé wọ́n yòrídùn láwọ̀ ayò ẹ̀kọ́ àlhàkọ́ ìkẹ́lì máa di wọ́n pa àdájọ́ àlùkàkiri. ọlọ́ọ̀bá fẹ́ kó dòdò orin ilẹ̀ lónìí lónìí náà yìí kí ọlọ́ọ̀bá ti pè wọ́n adúgbò yọ̀ọ́ mọ̀lẹ́ fúnfàn yọ̀ọ́ mọ̀lẹ́ sákàlù jamaán. òní lọ́lọ́ọ̀bá fẹ́ kó dòdò orin ilẹ̀ ọgbọ́dọ̀ jà kí ìsìlámù òdodo ni nítorí ìdí èyí ọlọ́run bá ti ṣe kí ni o ló fi rán àwọn màláìkà tó fi kó wọn. ọlọ́run bá wọn sọ fáwọn Yahudi wípé ṣé ẹ rí àmì pé àmì ọlọ́run bá ń bẹ bí ìsọ̀tẹ̀lẹ̀ ni ilé ìhòòtó ọkọ̀ yín lẹ́kọ̀ọ́ ìkọ̀ ọlọ́run ọba ní bí ẹ tó bá fẹ́ ní gbèlékè tí a ti fi kọ́ sí òkè ìtẹ̀lẹ́ ìlú la abákan jagun torí tọ́lọ́run. ọkùnrin kàfírà apá kejì ọjẹ kẹfẹẹri kàfírà tún wọn ọgbà Ọlọ́run ọba kọ yọrọ wọn àwọn lẹ́yìn ìmúra ayẹlẹ wọn rí ẹrọ lọ́wọ́ ọba ẹni tó bá wu Ọlọ́run ọba ní fún rẹ̀ ẹni tó bá wu ní torí kọ́dà ń gbà mí àdáwọn mùsùlùmí àmọ́ fún wọn ní ìtẹ̀gùn torí pé wọ́n ti wò wọ́n lọ́wọ́ bá ní ọlọ́wọ́ bá ní ìṣe ìdáríta ẹ̀rí inú tó ṣẹlẹ̀ ní ogun gbọ́dọ̀ dájúdájú lẹ́yìn bọ̀rọ̀ tani nǹkan àròsílẹ̀ ẹ̀kọ́ bẹ́ńbẹ́ ṣùgbọ́n ta ni o ìkólè àbùsọ̀ fún àwọn ẹni tí wọ́n lójú tí wọ́n rí náà ìyẹn ni pé tí wọ́n ojú inú wọn rí náà tí wọ́n lárò tilẹ̀ ẹ̀kẹ́ ẹ̀kẹ́kọ̀ọ́ mbẹ́ bó ti jẹ́ káwọn mùsùlùmí ọ̀pọ̀ ló ń kà tó bó tilẹ̀ jẹ́ pé wọn ò múra ogun lọ ọlọ́ọ̀bá fún wọn ní ìfẹ́gun ilé ìdí yẹn wa gẹ́gẹ́ bá ti ń sọ ìbẹ̀rẹ̀ àwọn àyà sí àkàyè wọn ni pé ìró òdòdó lọ máa jẹ́ fún mùsùlùmí gbogbo ọ̀sẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ sí mùsùlùmí lórí ìyẹ̀pẹ̀ lónìí nígbà jọ bẹ́ẹ̀ ti ṣẹlẹ̀ sí wọn rí wájú ṣùgbọ́n àdéhùn ọlọ́run ọba ní pé wọ́n tẹ̀gùn wọ́n ti tẹ̀gùn náà ibi tí ìsìláàmù ó de ìsìláàmù débẹ̀ ṣùgbọ́n sẹ́yìn káwọn ọmọ ìbẹ́lọ̀ ni pé kọ́lọ́run ọba ó lù àwa nírin tẹ́kùn ìsìláàmù ǹjẹ́ ikú mùsùlùmí ọmọ ìbẹ́lọ̀ ni ìsìláàmù padà tẹ́gùn àgbìyànjú àgbìyànjú ìsìláàmù ọ̀tẹ̀gùn ṣùgbọ́n sẹ́yìn káwọn ọmọ ìgbìyànjú ni pé àwa fẹ́ gbìyànjú ká lè bá àdùá nú àwọn ẹni tí ọlá pé ọlọ́wọ́ bá fi wọ́n gbé ìsìláàmù gbà kó lè bá àmọ́ jẹ́ tiwa náà. tí wọ́n gbójú ìṣẹ̀lẹ̀ kọ̀sẹ̀yìn kọ̀sẹ̀yìn ní tó ti ṣẹlẹ̀ tẹ́lẹ̀ ọlọ́wọ́ ọba ló ti lágbára láti fún ìsìláàmù ní ìṣẹ́gun ní gbogbo ìgbà tó bá wọ ọlọ́wọ́ ọba ọlọ́wọ́ ọba dé àwọn ṣèṣe nílẹ̀kẹ́ni ọlọ́wọ́ ọba bá lọ àwọn ẹni tí wọ́n síwájú wọ́n ṣe tó ju báyìí lọ fún islam ọlọ́ọ̀bù ò ní kí islam ọ̀parẹ́ àwọn ẹni tí wọ́n ṣe lónìí náà gbogbo ohun tó léwu kí wọ́n dánwò kò ní ní kí islam ọ̀parẹ́ o eléyìí mùsùlùmí wọ́dọ̀ mọ̀ ní lọ́sàn rẹ̀ torí pé ìgbà téèyàn bá ti sọ̀rọ̀ ìjínú ìdí ọkàn sọ̀rọ̀ alẹ́ tó tí wọ́n kú fi mí ṣe ń tọ́ bá wú wọn abàdàn ní àjọ ọkàn ìṣe mùsùlùmí ọ̀sẹ̀ mi àdéhùn ọlọ́run ọba ni ilé òní dékèrè rẹ̀ ti ọkàn ọba yàn Ele òde ké egun yìí ó lè pé díẹ̀ dúró lórí tí mò ń se pété yẹn bá ti sọ̀rọ̀ ìdínú báyọ̀ ní ọmọ pípọ̀ òkú ti ń tá a fẹ́ ṣe wọn bá ní ẹkú mọ́tẹ́ ìsìlámù mímọ ẹlòmí òkú lòun ò se mọ́ aláìmọ̀ bá ní amọ́tẹ́ ìsìlámù ẹlòmí òun òkú se mọ́ fún kí la fẹ́ ṣe àlágbá ah, a ah, nìkan ibi táwọn mùsùlùmí pọ̀ ti dún náà wọ́n ti para wọn láàláà èèyàn gbọ́dọ̀ sọ̀rọ̀ ìdínú èèyàn gbọ́dọ̀ sọ̀rọ̀ ìsínú àfihàn ọlọ́run ọba ni adéhùn ọlọ́run ó sì kí ọba kí ọwọ́ àbáyọ dáadáa fún mùsùlùmí gbogbo tí wọ́n wà lórí ìyẹ̀pẹ̀ gbogbo tí mùsùlùmí ń ti ń kí lórí wọn nínú gbogbo tí ń sí wọn ká lè túbá ká ní ayé wa kótó dípa àfàyè sílẹ̀ kí ọlọ́ọ̀bù ti wá ní ẹni tọ́lọ́ọ̀bù ó lò láti ṣe ìsìláàmù gbà kọ́lọ́ọ̀bù ọmọ ti wá lẹ́ni tọ́jẹ́ tó kò ní wúlò fún ìsìláàmù kọ́lọ́ọ̀bù ọ̀sàmọ̀nà gbogbo wa wàláwù tààlà àlàmù àdùbà ìṣá àlá tọ́lọ́ọ̀bù bá tó wájú ìdánilẹ́kọ̀ọ́ tó gbọdọ̀ ìṣá àlá àmà tó síwájú wàláwù tààlà àlàmù náà bàtà bá rí bèrè pàtàkì méjì àlá. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته